kó bá ṣe kí àti ìgẹ̀ fún aṣíwájú wa ọ̀gá wa oníṣẹ́lá muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti ọlá náà kọ́lọ̀mbà lékẹ́ ọlá kó má fi ma lọ́dọ̀ aṣíwájú ẹ̀dá nìkan kọ́lọ̀mbà lékẹ́ ọlá kó bá mú bá wọn sàábí òjíṣẹ́lá muhammad kọlọ́ọ̀bá àdíkẹ́ ọlá kókà ẹ̀mí àti ẹ̀yìn kún ara wọn ọlá àtútù bí ọlá gbàrẹ̀ nígbàtí a ń ṣàlàyé ọ̀rọ̀ hijira ní kútùbà méjì tí ó kọjá lọ amẹ́nubá pílára ẹ̀kọ́ tá a kọ́nu hijira òjíṣẹ́ ńlá mọ́sálásẹ́lẹ̀m oní àtàwákùl ìgbára ọlọ́ọ̀bá àdíkẹ́ ọlá ń táwà náà ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tàwákùl yìí ìgbára ọlọ́run bá lékè ọlá yìí kí ni ìdájọ́ ẹ̀gan nínú ṣẹ̀ríà máa ẹkùnmùhù ìdájọ́ àtàwákù ní pé ọ̀ràn èèyàn ni kódà ìmánu mùsùlùmí ò lè yè kóró tí ò bá lè gbára ọlọ́run bá lékè ọlá àtàwákù wájì bó ti wájọ́ ọ̀ràn yìí kí ni ẹ̀rí pé ọ̀ràn èèyàn ni ọlọ́run bá lékè ọlá sọ fún wa ní sọ́rọ́tún nìsá oníwọ̀tẹ̀wọ́kẹ̀lẹ̀ àlọ́lọ́run wa kafa billahi wakila wa tawakkal ala Allah ẹ̀yin mùsùlùmí ẹgbára lọ́lọ́wọ́n bá lékè ọlá o torí pọ́lọ́wọ́n bá lékè ọlá ó tó lẹ́ni tí ẹ̀mọ́ ń gbára lé ọlọ́wọ́n bá lékè sọ́nu al-imran bí ayá ọ̀tọ̀ọ̀tọ̀ bí ọ̀nà mẹ́rin ó ní pé wa ala kò sẹ́ni tí wọ́n gbára lé jọlọ́ọ̀bà àdékẹ́ọ́lá lọ ọlọ́ọ̀bà àdékẹ́ọ́lá ó pa láṣẹ nínú àwọn àyà yìí ni pé ọ̀ràn yẹn níṣẹ́ káwọn mùsùlùmí kí wọ́n gbára ọlọ́ọ̀bà àdékẹ́ọ́lá kí wá ní àwọn èso rere téyìn ó so téyìn ó rí láti bí agbára ọlọ́ọ̀bà àdékẹ́ọ́lá aláwọ̀kọ́ ni pọ́lọ́ọ̀bà àdékẹ́ọ́lá sì nífẹ̀ẹ́ ni gbogbo ẹni tọ́lọ́ọ̀bà àdékẹ́ọ́lá bá ó nífẹ̀ẹ́ gbogbo àwọn tí wọ́n bá dára lé tí wọ́n gbára lé tí ò sí nǹkan kan míì tí wọ́n gbára lé kì í ṣe pé díẹ̀ ọkùnrin ò tó bẹ́ẹ̀ kí díẹ̀ kù lápò ká sóńdè ká sò fúnpá àdúgbò ẹ̀ ọlọ́run bá àdíkà ní pé àwọn tí òun nífẹ̀ẹ́ làwọn tí wọ́n gbára lé òun ìyẹn ní kọ́kọ́ ọlọ́run bá àdíkà ní pé ọmọ yẹn tẹ̀wọ́ kẹlẹ́ alọ́láhìfọwọ́ àṣìwọ̀ gbogbo ẹni tó bá gbára ọlọ́run bá àdíkà ọlọ́run bá àdíkà láti tó gbogbo ẹni tó bá ti gbá lọ́lọ́ọ̀bá àlékeọlá ọlọ́ọ̀bá àlékeọlá a sì tó wáyẹ̀rù zókùhó àtẹ́sẹ̀ ọlọ́ọ̀bá yóò rọ ọlọ́rọ̀ níbi tí ó ti ẹ̀rí kan tí ó kan sí kọlọ́ọ̀bá àlékeọlá ó ṣe wá lára àwọn tó gba ọlọ́ọ̀bá nínú èdè pè ní kódà àwọn yorùbá gan yé ní kálítù dúró ìtumẹ̀ náà nìyẹn mo bọ́ náà ọba àlékeọlá dúró vẹ́ẹ̀bù lọ́rọ̀ yẹn so kíyàn dúró tọ́lọ́ ọba àlékeọlá orin tá ń pè ní àtàwákù wa min haifu lora wà láàtìmádù alàlghair lè tẹ̀síyèrè amrin ma nínú èdè àtàwákù ní pẹ́tò mo fi nǹkan kan lẹ̀ kíyàn kan bá mi ṣe mo juwọ́jú sẹ ẹ̀rọ kan lẹ̀ pé kíyàn bá mójútó fápẹ̀rẹ̀ nísìn mo fẹ́ ra nǹkan wọ́n sọ wọn torí pé mi ò ní kápá àti lọ ra nǹkan gbé bàbá ra nǹkan yìí lára mo gbára lẹ́ni yẹn láti ṣe kí ni láti bá mi ṣe nǹkan ẹnìyẹn ìyẹn nínú èdè tó bá di bí ọ̀rọ̀ ẹ̀sìn in tá ń pè ní àtàwákùlù wọ̀sídkùlù ìtìmáàdì alọ́lá fi tẹ̀síyìrì l'omúr wọ̀stíjìlábì masọ́lẹ̀ wọ̀dáfì mafasídì wọ̀dáfì madọ́rí dúnìyà wà láàkìrà kéèyàn gbára lọ́ọ̀bà lékiọlá ní tìtòdodo ipe gbogbo dáadáa lé ayé ọwọ́ lọ́ọ̀bà lékiọlá ló wà èyí ó sì má burúkú òfolúwẹ́ ọwọ́ ọlọ́run bá àdékẹ́lá ló wà ní táǹpẹ́ ní àtàwákù nínú ẹ̀sìn ní eléyìí tí a bá gbára lọ́lọ́run bá àdékẹ́lá wáyé á rí pé aláwọ̀kọ́ ọkàn èèyàn yóò balẹ̀ sọ́dọ̀ ọlọ́run bá àdékẹ́lá bá ti sọ pé abubakar àti anabi sọ̀sọ́lá wà nínú ọ̀gbun thor gọ́ọ̀rù thor pé abubakar wọn sọ pé tí wọ́n wá fi lè wò sálẹ̀ kọ́kọ̀ bójú sílẹ̀ báyìí ni lọ́tọ́ta àhàdó mọ́rọ́sàhùlára òdíṣẹ́lá musasala wọn ni pé fama baaluka ya babaka fama baaluka bi ìtìlẹ́yìní allahu fẹ́àlì fún ọmọ abáki fọkànbalẹ̀ àwa méjì ta wà mí báyọ̀ ọlọ́run bá lékè ọlá ló ṣe kẹta wa ẹ̀tọ́ náà bá lékè ọlábábá pẹ̀lú ọlọ́run bá lékè láre rọ́ọ̀dìyàn bíi yóò sì yọnu sọ́lọ́run bá ọlá gbogbo tọ́lọ́run bá lékè pé gbogbo ẹ̀ fún nílé ayé bíbá yóò yọnu sí kò ní máa sá hílàhílo káàkiri kó máa wá àwọn kan tí wọ́n lè káàkiri yá isan mímọ̀ fi àìdí nẹ́s gẹ́gẹ́ náà èyí ó játàn kó ní tó wà lọ́wọ́ àwọn èèyàn èyí ò ní máa ṣe gbogbo tó bá fẹ́ ṣe ójọ́ rẹ̀ sí ójọ́ rẹ̀ kó mọ́ fi sùn pẹ́tọ̀ àwọn èèyàn ní ó padà san mílẹ̀ san ìgbà míì ní e, ọmọ èèyàn ò ní mọ̀ so àwọn ànábí ọlọ́run wọn kí wọ́n tó wà láwọ́ àwọn èèyàn òdúró tí wọ́n gbé dání yóò mọ polongo ẹ̀ káàkiri kọlọ̀mbà àlékẹ́ọ́lá kó ṣe wá lára àwọn mọ̀tọ̀wàkìlún àwọn tí wọ́n bá láyìn ọlọ́mbà àlékẹ́ọ́lá alọ́lọ́hì faliyatawakẹ́lú nkuntum mọ̀mìnì tó bá ẹgbẹ́ musulmi òdodo ọlọ́run bá níkà ní kẹṣíkí ni ní kẹgbára lé wà alọ́láhì fatawakẹlú inkuntum momini suratul ma'ida verse 23 gẹ́ẹ̀bẹ̀ náà tàbá ń sọ̀rọ̀ pa agbára ọlọ́run bá níkà láì lára ìgbára ọlọ́run bá níkà láì ni pé al-akhdu bil asbab wata ọ̀tí al-asbab ọlọ́run bá níkà ọlá bó ti mọ tó wá ní pé ń gba tí ò ṣègbéyàwó wèrè láàpé ṣọmọ wọn ń láti sánmà ni èyí ó ṣe kí ni yóò sánà bí ó ti fẹ́yàwó yóò wá gbára ọlọ́run bá lékiọlá kò tákórá wọn kéèyàn gbára ọlọ́run bá lékiọlá kò tákó kéèyàn wá sábà bí téèyàn ó fèrè nǹkan yẹn tí ó fèrè mú òun láfi sọ́nu kútùbà wa pé àdìf kan wà ní sọ́nà tìrìmídì bẹ́ẹ̀ bá wọn àfa aládìf wọn aládìf yẹn kò fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n ìtumọ̀ tó wà ní àdìf yẹn ó ṣe kí ni ó lálàáfíà ẹni tó wá bó òjíṣẹ́ lọ́mùsùlọ́sọ́lá tó ní rànkúmì mi ní ṣé kí n so mọ́lẹ̀ àbí kí n fílẹ̀ kó máa jẹ́ ókú lọ kí n gbára ọlọ́run bá àlékiọlá àníbi rárá ìyẹn kọ́ là ń pè ní ìgbára ọlọ́run bá àlékiọlá so rànkúmì yẹn kó wá gbára ọlọ́run bá àlékiọlá ẹni tẹ́bi ń pa tó wá ní pé ṣèbọ́ ọlọ́run bá sọ pé àmọ̀hún mi ju in wà á mi hàf ọlọ́run bá àlékiọlá sọ pé àwa la fún wọn lóúnjẹ tá àjẹkẹ́bí pa wọn ó wá jókòó sí mọ́ṣáláṣí kò dáná kò sánà bí ó ti wáṣẹ́ wọ́n bá tí a máa hun pìnjú ìwàhámanà hun min kọfí ibi ní ó pàápù torí pé eléyìí kìí ṣe ìtànpè ní ìgbà ọlọ́run bá lékiọlá òun lè fàyẹ́jìbò alẹ́ ìsàn àyàtà àtọ́ alàsbà àwọn tó lọ́wọ́ bá lékiọlá fi ṣe sábà bí ọ̀ràn èèyàn ní kéèyàn gbá mú kó fi gbá ọlọ́run bá lékiọlá ẹni tó bá wọ́n mọ yóò ṣègbéyàwó yóò àgbá ọlọ́run bá lékiọlá ẹni tó bá wọ́n kọ́ ọlọ́run bá lékiọlá kó rọ̀ lọ́rọ̀ yóò ṣiṣẹ́ kò sínú islam pé èèyàn máa ń jókòó lẹ́bì kan pé wọ́n ń gbé ta à ń fa pé à ń fa kọ́lọ́n bá àdìgá à ń fa yàrá zákòrò zókó ní ọlọ́run wa kú ọ̀rọ̀ wa rárá èèyàn máa ń bọ́ ta lọ ṣiṣẹ́ ni kódà òrìṣẹ́lá mọ́sálà sálàm ó lè tó fi ń dáa jù iṣẹ́ èyí tó fi ń dáa jù ní oúnjẹ tá a jẹ òun lọ pé pé oògùn wa òun la fi rí kọ́lọ́n bá àdìgá fún wa ní àgbọ́yé ẹ̀sìn bá tí wọ́n ní kọ́rùn yẹn sábàbí kó a máa léwu kódà ma léwu nígbà míì tó pé yóò mú ní kúrò nínú ẹ̀sìn kọ́nà ọba àdìkẹ́lá kó yà wáyà àwọn àfa àwọn nígbẹ́ lára tó ba tàwákùl jẹ́ òun ni pé dọ́nù ṣe ń sábàbán wà lé sàbí sàbàbí láṣẹ̀rẹ̀ ìyàn wà lákọ̀dàríyà ìtọ́nà ọba àdìkẹ́lá kà kú sábàbí kéèyàn wá gbé kalẹ̀ ó pè ń sábàbí kó bà yé dáadáa sábàbí tọ́nà ọba àdìkẹ́lá kalẹ̀ ọ̀nà méjì aláwọn sábàbí tẹ́gbẹ́tò sábàbí ṣẹ̀rí àná gbogbo ẹni tó bá fẹ́ wà lùjánà ọ̀ràn yẹn ní kó ṣe kíni kó ṣiṣẹ́ olóore téèyàn bá jókòó tí ò kíni tí ó gbà wẹ̀ tó ń fa láìláìláìláò nìkan àbí tó gbàgbọ́ pé ṣéwù wa ibi tí wọ́n dé táwa bá kódà àwọn èèyàn kéré sínú tíra pé ṣéwù wa kódà ká máa dẹ́ṣẹ̀ kódà ká máa mú ọtí ká máa kírun táwa ti ń fa láìláìláìláò tó bá dúró yóò fò gba orí náà ni yóò alọ́pọ̀ wá sínú àjánà àwọn ẹmá kò ṣe pé àwọn ọkọ̀ sínú tíra pé tó àfáwà abidiri táfàwà tó lọ́lá dé wájú ọlọ́run bá àdékẹ́ ọlá ilé sì tàwọn quran ìtọ́lọ́ ọba àti ẹsọ́ wọn ni pé dùkú lè ní imin hum yà ọmọ ilé ṣàánú yògùnì kódà àfọ́ òní lójú ẹnìkan lọ́jọ́ náà náà ààrẹ yà ọmọ yẹn fẹ́ràn mọ́ omi àhíhì wọ omi hì wà àbíhì òsọ̀ hibatihi wọ banihi lọ́jọ́ náà lọ́n kódà kí ẹ̀rọ ọmọ ẹ̀yẹ́ kórí bàbá kórí ìyá kóró ọmọ yóò sá fún wọn ni so ẹni tí ó bá wà lùjẹ́ náà ọ̀nà yẹn ni kó ṣiṣẹ́ olórí kó gbáwẹ̀ kó kírun kó sámú tọ́lọ̀ọ̀bà àdékẹ́ọ́lá tọ́lọ̀ọ̀bà àdékẹ́ọ́lá tó kọ̀ túmọ̀ ní pé alamẹ́lù sọ sábàbó ní dòpò lè jẹ̀nà iṣẹ́ olóore òun ni sábàbí wọ àlùjẹ́nà sábàbí eléyìí sábàbí ṣẹ̀rí àlélẹ́ sábàbí tí ilé ayé wà tó yẹ pé ìrírí àbí ń ta sábà láfi mú kalẹ̀ ẹni tó ń gbẹ bá ń gbẹ ń ta sábà níbi ìṣèkíni yóò mu omi kó ń gbẹ tó lọ ẹni tẹ́bí bá ń pa yóò jẹun sábà bí ń míì ó lè má jẹ gbogbo èèyàn ló mọ̀ ó lè pa àwọn èèyàn kan ni wọ́n mọ̀ fàpẹ́rẹ́ ní sìn pé tó oògùn kan wà tí bàbá ń ṣe ni èèyàn ó lò àwọn dókítà ni wọ́n mọ̀ eléyìí tó eh, nǹkan bá ní ṣe èèyàn àwọn dókítà ni wọ́n mọ̀ iṣẹ́ sábà bí yìí wọ́n mọ̀ lọ́dọ̀ ara wọn májẹ̀mú méjì ni ó gbọ́dọ̀ wà zọ́hìr kó hàn báyìí ó lè gbọ́wà mubashir eléyìí ló fi yàtọ̀ sí idán so tabadọ́rẹ̀ yẹn kan nísìn tó fọwá gbọ́ wa lára tó wá yọ ọ̀gà jáde tápẹ̀lú ọ̀gà chameleon àbó yọ adìẹ jáde àbó ní ká fi ẹyin ó ní ká fi rárá gbàtọ́ wá fún ẹyin yẹn wọ́n wá rí pin ní bẹ́ẹ̀ alùpùpù táyé fi sẹ́ lára nìyẹn so tẹ́yìn yẹn tẹ̀ ní irọ́ ló máa ń jẹ́ ń gbà mí so oníbàjẹ́ máa ń ṣe láti fún ẹlẹ́yìn yẹn wá ní kọlọ́kọ síbì kan máa fa kí ní báyìí náà máa fa ẹ̀yìn yẹn wọn ti dàlú wọ́n ti máa rọ mafi sínú ẹ̀ wọ́n fi super glue a lè tẹ́sí ẹ̀wọ̀n lé àwọn sínú fi fi so wọ́n náà wọ́n kó lọ́lé àbíkọ́ ọ̀rọ̀ lọ́fíńdà sí tó bá ti wá fa nǹkan yẹn tó bá ti wá fọ wọn náà bí ah, náà so máa gba owó lọ ni sọ pé tó ayé ló fi eléyìí a máa sọ pé ó ta kóńtọ́nà ọba ọlá torí pé kì í ṣe kí ni kì píìnì ò kí ń yọnú ẹyin ní tó ń pè ní dán òun nìyẹn irú àwọn eléyìí a máa bọ́ sí ní tá ń pè ní ṣirk tí àwọn bá wá mú tí ò ń ṣe sábàbí tó bá fi ṣe sábàbí fápẹ̀rẹ́ sí èèyàn dé oúnjẹ mọ́dì wọ́n bí oúnjẹ tí mo dé oúnjẹ àìkú ni àbí wọ́n sí bẹ́rẹ̀ kọ̀ọ̀kan pé bẹ́rẹ̀ tó sí sára yìí bẹ́rẹ̀ yìí ò kígbẹ́ ni ọbẹ̀ òní kò ní wárí èèyàn tó bá yẹ pé ó gbà yẹ pé oúnjẹ fúnra rẹ̀ ló ń dè yìí ló ń protect òun ló ń dáàbò bò òun ó kó òun islam torí pé tala ní kí mùsùlùmí gbára lé kó gbá ọlọ́run bá lè kẹla wà aláwọ̀láhì fàtàwàkàlú ìkúntò mọ̀mìnì tẹbàjọ́ mùsùlùmí olódodo ọlọ́run bá lè kẹla ní kẹ gbára lé tó bá yẹ pé kò gbà pé ó ń dè yìí fúnra rẹ̀ ló ń dáàbòbò tó gbà pé ọlọ́run bá lè kẹ ọlá ló fi ó ń dè yẹn sábàbí a bá lè kẹ ọlá fún ó sábàbí eléyìí ó islam ṣùgbẹ́ṣẹ̀ ńlá ló dáa a máa ń pèrò eléyìí ní ṣerékòlá asgar ẹ̀bọ kékeré so a nínú nǹkan kan ní sábàbí àfihàn tó clear sí wa pé sábàbí ni nǹkan yìí so nígbà tó bá ń gbé kéèyàn máa wòṣẹ́ so ọmọ ní pé ó da tí obìnrin bá lóyún kọ́ ṣùgbọ́n máa lọ sí hospital wọ́n dẹ̀ scan scan yẹn náà ṣe bí iṣẹ́ kan ni wọ́n wò interfinoc wọn ni pé scan yẹn tó bá kọ́ ẹ ìwọ náà ṣe kí ni wàá mọ̀ ọ́ wò kò ń ṣe tó special rárá wọ́n kọ ẹni pé tó bá ti rí báyìí orí ẹni kódà nísìnyí tó bá lọ ya scan àwọn tó ń ṣe scan sí wọn ò jẹ́ ó difficult mọ́ wọ́n máa ṣàlàyé pé orí ọmọ ni ẹsẹ̀ ọmọ ni ẹlòmíì kan wá sọ pé tó ọmọ yìí ọkùnrin àbóbìnrin ni kò ṣe tó sápamọ́ ṣùgbọ́n tí yàn bá la tó ya hátìmí sára yẹ̀pẹ̀ tó ní pé tó mo fẹ́ fẹ́ lágbájá o lè fẹ́ ra wọn irú ìyẹn là ń pè ní ẹbọ kọ́lọ̀mbà jẹ́ fún wa ní àgbọ́yé ẹ̀sìn lára wọn tó bá sábàbí jẹ́ aláwọn tó bá tàwákùlù jẹ́ tó ní ṣe pẹ̀lú tí a fẹ́ fi kútùbà yìí ṣe àkórí ẹ̀ oní tá ń pè ní àtàtà yóò kéèyàn máa wá àmì aburú àbí àmì dáadáa àtàtà yóò yìí lọ́dọ̀ lárúbáwá tí ó wá fẹ́ rìnrìn àjò àbúfẹ́ dáwọ́lé nǹkan kan wọ́n wá ju yẹn sókè tẹ́ ẹ bá fò lọ sí apá ọ̀tún ra ẹni tó ń fẹ́ ṣe ó yẹ kó ń ṣe ó fẹ́ lọ ìrìnàjò nísìn ẹ̀yìn wá fò lápá ọ̀tún ó máa gbé òkè ní tóun ṣe yìí ẹyẹ tó ti sọ fóun yìí sí tóun ṣe kóun mórílé tóun fẹ́ ṣe yìí tó ẹ pa póòsì ni ẹyẹ fò sí àgbà ohun èlò gbọ́dọ̀ lọ ìrìn àjò yìí ìpìlẹ̀ ènìyàn tó ń pè ní tọ̀tọ̀ yìí o yorùbá náà wá láwọn àdìsọ́kàn yìí kódà ìgbà tí mò ń tún tíráwò lórí ọ̀rọ̀ ìmọ̀rí pé kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ ntí islam takò yẹn kì í ṣe àárín yorùbá nìkan ló wà ó wà ní gbogbo àwọn àyè ni ẹni tó ń lọ ìgbọ́n sí tó wá fẹsẹ̀ sí kọ́ tàbí àà ní bá ń lé lára ń tàn sọ ni kí ẹ máa wù pé àmì aburú ni nǹkan yìí eh, nínú sọ́lọ́tò Yasin aná lè délé kàkà eh, ìgbà tó náà bá àdíkẹ́ lára àwọn ànábì àwọn òjíṣẹ́ kan sí ìlú kan àwọn aráàlú wọn fún wọlé sí wọn ni iná tàtàyọ́rọ́nà bìkún bẹ́ẹ̀ tí wá bá wà yìí àmì aburú lárí lára yìí kọlu ọlọ́run bá gẹ́gẹ́ fún wọn lésì tọ́ ìrùkún máa àkùn àmì aburú yẹn orí ibú yẹn ọ̀dọ̀ yìí ló wà àwọn aburú wa òrìṣẹ́ láwọn mọ́sánlọ́sílẹ̀ onílá ẹ̀dùwà wàlẹ̀ díyàrá wàlẹ̀ àmẹ́ta wàlẹ̀ àsàfà onílá ẹ̀dùwà ndágbé ní adùwà òun ni kí àìsàn kó mọ tàn káàkiri kìí ṣe pé wọ́n lẹ́nìkan ṣàìsàn àìsàn yà jà kálẹ̀ àrùn ni kí wọ́n lọ korí bọ́bẹ̀ o nítorí bí n sọ ni pé nípìnlẹ̀ gbogbo ẹ̀ ọlọ́ọ̀ba àlékí ọlọ́run ló lójú kíni òun náà ló dá gbogbo ẹ̀ wọ́n la dé yàrá kò sì sí kí ọmọ wá mi káàkiri àmì aburú àmì dáadáa ẹ afẹ́ lọ bí báyìí nǹkan báyìí ṣẹlẹ̀ afẹ́ bí báyìí eléyìí kò sí nínú islam wọ́n la hàmà eléyìí ló wá wọ́n ní hàmà yìí nílẹ̀ lárúbáwá ẹyẹ kan ni tí wọ́n bá pa èèyàn síbì kan àwọn lárúbáwá kí islam tó dé wọ́n gbà yí pé egungun ẹni tí wọ́n pa yìí yóò wá di ẹyẹ yóò wá wá sí ilé ẹni tí wọ́n pa yẹn yóò wá kí n bẹ̀ àwọn kan gbà báyìí àwọn kan ní rárá pé téèyàn bá ti kú lẹ́yìn ó wá wọ́n pẹ̀ ẹni hama ó ma wá ké tó bá ti wá ké ó túnbọ̀ pé kí ni ẹni gbọ́dọ̀ ṣe ó gbọ́dọ̀ pa ẹran àbí nkankan tí ò fẹ́ kẹ́ni kú kí ẹ̀kọ́ kú ní ilé wọn ó jọ àdìsókò yorùbá nípa ẹyẹ tán pè ní kòwéè yorùbá gbà yìí pé tí kowó yìí bá ké tí o bá fi ẹrọ ṣẹṣẹ sí èèyàn kú so tó bá yẹ pé tó àdìsọ́kàn èèyàn ti bá sábà tó pé tí kowó yìí bá ké ọkọ̀ èèyàn wà ní hílà ìlú kí èèyàn lẹ ẹyẹ lóko kó so kowó yìí ké kò ké kò kàn á wa lára ń tàbí sàlámù fagilé lélẹ̀ nígbà tó mú ìsìlámù wa wàlá sáfàrì sáfàrì yìí oṣù ni òun ló wá mú wa ìdí ẹkútùwà wa gangan ní ilé àwọn lárúbá gba ẹ̀pẹ́ oṣù sáfàr oṣù taburú máa ń pọ̀ ń bẹ́ẹ̀ ni so tí sáfàr bá ti dé ọmọ pé á oṣù aburú ní oṣù kí lójọ láwùjọ wa december september october gbogbo oṣù bàbàbà àwọn èèyàn ti di sọ́kàn ìpé tó bá ti dé aburú dé nìyẹn mo wá ń lọ bí last week wọ́n ti wá wọ́n ṣe poster eh, eh, preventing harm in the ember months pé ìsáfún aburú nínú àwọn oṣù bàbàbà wọ́n tó fi yẹn pa owó lọ lọ́wọ́ àwọn èèyàn àdìsọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi mùsùlùmí ní pé àwọn oṣù yìí september october eh, november december kò síyàtọ̀ láàrin àti àwọn oṣù yòókù bóríṣẹ́ lámù sọ̀sán ṣe sọ fún àwọn lárúbáwá gbé wà lẹ́yà sàfà kò sí pé kí ẹ máa gbé ah, àmì aburú ní sáfàrú jẹ́ o kò sí inú islam bákan náà kò sínú pé kí ẹ máa gbé aburú àmàṣẹ náà àwọn oṣù bàbàbàbàbà kí o wá kán kí o wá kó ọkàn sí òkè àwọn tó wá fẹ́ capitalize máa ń gbé tó special prayer wá o kí december má dìwà mọ́ ọ̀nà ìgbà sọ̀nà kó má dìwà mẹ́rù lọ wọ́n tó fi ìyẹn pa owó so àwọn àgbọ́yẹ̀sìn wa nǹkan méjì ni wọ́n ṣe fún wa yóò yẹ ká mọ tí islam fẹ́ ká ṣe yóò sì tọ́jú owó wa àní wéṣẹ̀ owó lórí nǹkan tí ò sí ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn tí máa ń ṣẹlẹ̀ láwọn oṣù yìí pápá jùlọ december àwọn accident accident yìí sì ní kò sí pé nǹkan kan tó special bẹ́ẹ̀ àwọn yẹn máa mu ọtí àmupara simple àkọ́kọ́ ni pé àwọn èèyàn tí ò mọ lo títì wọn pọ̀ torí pọ̀ ọ̀pọ̀lọpọ̀ fẹ̀sùn fún àwọn fẹ́ travel lọ lé holiday wà lásìkò yìí so tí wọ́n bá ti ń lọ ọ̀pọ̀lọpọ̀ ó mu ọtí àmupara accident yóò wá pọ̀ tí wọ́n gbé ah december ní december kọ ọtí tí àwọn èèyàn mu òun ló fà á àwọn àmà jọni lójú ipe lára tí máa ń fa road accident ju ọtí ni ẹ wá rí i pé ibi tí wọ́n ti ń ta ọtí ju ìbò ni àwọn garage ẹ̀ ní ní gáràjì kan ó jẹ́ gáràjì ní márúwá ó jẹ́ gáràjì ní mọ́tò tí wọ́n ti máa pọ̀ wọ́n ti máa ta oríṣiríṣi wọ́n ta alombo wọ́n ta mọ́tò gbọ́kọ̀ lẹ́nu Arizona mi ò tí mọ tíyẹn jẹ́ ẹ̀wọ̀n fún Arizona <laughs> ọlọ́ṣàlù so àwọn nǹkan táwọn èèyàn máa ń gbà yìí ló máa ń sún wọn débi pé accident pọ̀ ní ojú ọ̀nà kì í ṣe December àdìsọ́kàn wa ò tẹ̀ sí níbi kéèyàn gbà yìí pé àwọn oṣù yìí wọ́n láburú kan tí wọ́n mú dání ìntàn lọ́wọ́n bá àdékẹ́lá sọ fún níbi ká ṣe kí ni wọ́n máa yẹ tawakkal ala Allah fọwọ́ asọ kọ́lọ́wọ́n bá àdékẹ́lá kó ṣe wá lára àwọn tí ó gbà ọlọ́wọ́n bá àdékẹ́lá ọlá tuntun bẹ́ẹ̀ lágbàáyé بسم الله الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده محمد بن عبد الله صلوات ربنا وسلامه عليه We're going to attempt a summary in English of what we have discussed in Yoruba. We talked about tawakkul, putting our trust in Allah subhanahu wa ta'ala. And if you remembered, when we discussed the issue of Hijrah, one of the lessons that we derived from it is the fact that um, the Messenger of Allah, and even those who did, all those who did the Hijrah, had this very firm conviction, this trust in Allah subhanahu wa ta'ala, that whatever they are doing, Allah is going to protect them. So, what is the rule on having our trust in Allah subhanahu wa ta'ala. And tawakkul, was the rule? The rule is that it is compulsory on all Muslims to put their trust in Allah subhanahu wa ta'ala. Allah says, وَتَوَكَّلْ عَلَى اللَّهِ وَكَفَى بِاللَّهِ وَكِيلًا And put your trust in Allah subhanahu wa ta'ala. Allah is sufficient for you as somebody you trust. So also Allah says, Wa Allah اللَّهِ فَلْيَتَوَكَّلِ Mu'minun. Then it's on, upon those who believe to put their trust in Allah subhanahu wa ta'ala. One of the benefits of putting our trust in Allah subhanahu wa ta'ala is that we gain Allah's love. Allah says, Inna Allah yuhibbul mutawakkilin. Verily, Allah loves those who put their trust in Allah subhanahu wa ta'ala. وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ For verily those who put their trust in Allah subhanahu wa ta'ala, Allah will be sufficient for them. وَيَرْزُقُهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ It would enrich them from where they did not even imagine. May Allah subhanahu wa ta'ala enrich us. When you talk about tawakul from the linguistic part of it, it just means you putting your trust in somebody for something that you do not have the means to do at that time. Al-i'timad al-ghayb. Take for instance, I send somebody on an errand, or even those helping in the construction of the mosque. Somebody, because I can't lay, I'm not a bricklayer or a mason, so I get somebody who can do it. I enhance as my agent. I give him that role to play for me. That is an example of what we mean by tawakul. But when we use it in a religious sense, It means putting your trust in Allah subhanahu wa ta'ala truthfully. But at the same time, you would end you, you will gain the fact that you will trust Allah subhanahu wa ta'ala. You'll be pleased with him. It entails you trusting Allah subhanahu wa ta'ala, you being pleased with him, and at the same time you realize that for human beings or anything created, you cannot put your total trust in them or in it as the case may be. Allah says, وَعَلَى اللَّهِ فَتَوَكَّلُوا إِن كُنْتُم مُؤْمِنِينَ Verily, put your trust in Allah subhanahu wa ta'ala if you are really believers. But how do we put our trust in how do we put our trust in Allah subhanahu wa ta'ala? Some would also make an error in this. For you to assume that putting your trust in Allah subhanahu wa ta'ala means that you should live the way the world works. This is also a major error. Somebody who is hungry needs to go and eat somebody who wants children needs to go and marry you do not sit down and expect children will come from heaven if in fact somebody who has this belief in the community of human human beings they will think is mad because the way the world works is that we we, we utilize causes to actualize their effects so it doesn't mean we throw away causes if you have headache you seek a cure for it that is what islam teaches us that seek a means to to to attain whatever you want to do. And there's a hadith that is uh, da'if, that is weak, that exemplifies this very clearly. Now somebody came to the Messenger of Allah and said, this is my camel. Should I tie it? Or should I leave it and put my trust in Allah subhanahu wa ta'ala? Imagine that putting your trust in Allah subhanahu wa ta'ala means that you do not take up the, the means with which you acquire that goal. And the Messenger of Allah was reported to have said, the hadith is weak, but the meaning is authentic. He said, tie your camel. then put your trust in Allah subhanahu wa ta'ala. Allah says, min wa min khawf. We feed them and protect them from hunger and then we grant them security. It doesn't mean that I will sit down in the mosque and chant this verse of the Quran, At'amahum min ju'in wa amanu min khawf, and believe that Allah subhanahu wa ta'ala will enrich me without making efforts. It doesn't mean that I will leave my car unprotected. I leave my house unprotected and assume that Allah subhanahu wa ta'ala will give the protection. No. you have to take up the courses that will grant their necessary effect. It does not contradict themselves. It is when you have taken your precautions that you now put your trust in Allah subhanahu wa ta'ala. However, when we talk about taking precautions or following up with the means with which you acquire our goals or to get their effects, there is also a danger. Àwa tí tí mọ́ṣáláṣí bá ti kún àyè wà ní kò dẹ̀ sí àyè níbi staircase ẹ̀yìn yẹn, wájú báyìí ni àgbà àdẹ̀fẹ́ káwọn ọmọ kéèkéé wà ń bẹ̀yẹn torí pé àti ìfi barricade sáwọn staircase yẹn kọ́nà kí ara kó máa ṣọ́ so it is possible that people turn things that are not sabab that are not causes they turn them into causes when we talk about those legitimate causes they are either allowed in the sharia take for instance if you want to enter al-jannah you have to do good deeds one of the reasons that makes jannah easy for us is by doing good deeds One cannot sit down somewhere and believe that our Shehu as is so pious that on the day of resurrection he will not allow us to go to hellfire. This is a bogus belief. And it's not funny. You find beliefs like this written in the books. You believe, some people believe that uh, on the day of resurrection they will become corn. They will become seeds of corn. And then the sheikh, the imam will become a fowl or a chicken. And he will swallow them and then go and vomit them. He will fly over hellfire. And then go and vomit them in Al-Jannah. <laughs> this is like a tortoise and uh, dog story it doesn't work that way on the day of resurrection even the prophets themselves will be afraid of allah subhanahu wa ta'ala people will go to adam and ask him oh adam you are the first person that allah created beg allah for us he says, i cannot face allah today they will go to ibrahim they will go to musa they will go to isa they will not be able to face allah subhanahu wa ta'ala and when they come to muhammad sallallahu alaihi wasallam he will say yes i will go the words with which he will beg Allah with on that day will be taught to him on that day. And he will prostrate in the sand, he will prostrate in front of Allah subhanahu wa ta'ala, begging him before Allah says, Okay, sal to'ta, shafi' to shafa. Okay, now ask, he will give to you. Seek intercession and he will accept it. And what prayer is he doing? The prayer is just let us start people's account. It's not let make them enter agenda. Just to start our account on the day of resurrection, people will not be able to face Allah subhanahu wa ta'ala. Talk less of one sheikh somewhere who is going to swallow some people that one is bogus may allah assist us and also we have what is in this world we know that if you are thirsty you drink water if you are hungry you eat food allah has made it a sabab a reason food is the reason why we get satiated water is the reason why we lose our thirst however if you make something that allah smarter has not made a reason if you turn it into a sabab it becomes a crime so people who tie uh, I don't know the English word who tie charms waist charms that they will not die or people who tie arm uh, bands tamima or these things or they put, tell you to put inside the pocket or and then they tell you that you will not die if you these things are usually made from the leather of animals what killed those animals death death killed those animals that the same the same skin of the animal the animal that they use to cover the charm that will not kill you death killed the animal. So death will kill you also. Death, you cannot escape it, escape it. So when you this is not a reason that Allah SWT has legitimized. It becomes a sin. And the degree of a sin may vary. If you believe that this charm in itself, or at times this picture that they give to people, give the picture of one shape that you just put this picture on your chest. You are. Ah, may Allah protect us. If you put the picture of Muhammad on your chest, it will not protect you. Wallahi. So if you believe that this picture, this way, this uh, magic belt or this uh, ring is the one that protects you in itself and of itself, this is a major problem because you are saying that independent of Allah, this thing can assist you. It takes the individual out of Islam. But if you believe that Allah has made it a reason for your protection, it is still a crime, though of a lesser degree. We call it shirkul asgar, lesser shirk. May Allah protect us from this. So we only focus on those things that Allah SWT has made a reason. So this is the difference between this is the difference between actual medicine and magic. You go to somebody and they give you an egg and then they say take this egg home and you read this surah or chant this adkar for this number of times. Then you, you bring the egg back after seven days. It's oftentimes it's a lie. Oftentimes it's a lie, especially in Lagos here. All those. The, <laughs> Those ones in the villages may be using the gin. In Lagos, most time is a lie. They will puncture the egg. You can do it. Puncture the egg, small puncture. You drain out the egg yolk and you now fill it with with perfume or you put pin depending on what you want to tell the person that comes to you put it you put pin in it and then you use super glue to seal it when you give the egg back to that person because he's not expecting that you take the egg home they put it under your under your bed and you be saying all these things before you then when the person comes and you break the egg and then you see pain and say this is what aye has put in your body then they collect they continue to extort you having a firm understanding of the deen protects our belief and it also protects our money you no be giving your money to some people who are just somebody will some people touch you and they will bring out a chameleon it's a lie and you understand immediately that this is false because it is something that allah subhanahu wa taala has not made this sabbath and then Let me go straight to what I want to talk about. One of those ways with which we negate our tawakkul is believing that some months have evil in them. This is called tatayyur. Because the Arabs, when they throw up a bed, if the bed flies to the right, they believe that yes, this thing is good, let us continue doing it. If it flies to the left, they say, okay, we are not going to do this because it's bad. To seek ill omen is something that is bad. And the Messenger of Allah actually condemned this explicitly. And the hadith, he said, La Safar, Safar is a month in the lunar calendar. Arabs then believe that Safar comes with a lot of evil. So the same way that today people believe that September, October, November, and December come with evil. To believe this is un-Islamic. We do not believe that any month has in itself evil or that we seek evil omen from this from this month. What actually happens is that because this period are festive periods, and their holiday periods people drink themselves to a stupor then they try to drive and of course accidents will happen given the fact that even at this period there is going to be heavy vehicular traffic on the roads so of course accidents will happen people now conclude that yes december that kill the person december does not kill it is what people do that affects them and of course some evil people will capitalize on this to take people's money what motivated this football was the fact that i saw a poster or flyer a person said special prayer for for ember months special prayer for ember month people come and donate that okay we don't want to die in december december does not kill a firm understanding of our being protects our creed and it protects us it protects our hereafter and also protects our finances may allah subhanahu wa ta'ala give us a firm understanding of the deen may he subhanahu wa ta'ala protect us in september october december and all year round in wali dhalika wal qadra alayh ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا النار Uh, before we start the prayer, please just give me two minutes. During the week, somebody forwarded a text message to me on WhatsApp. Uh, the text message was saying that Central Mosque in Unity Estate, Maryland Unity Estate, is soliciting for money and it had two account numbers. So, and with pictures attached. So when I looked at it, I called the person and said, I'm not, I don't know about this. So if you have text messages that have been sent to us, it's not this mosque. So said Central Mosque, Unity Estate. So I, it is possible that there's another mosque that that person is generating money for. So we can try to confirm that where is that mosque, and if we can physically see the mosque, we can donate to that to that cause. If we cannot physically see the mosque and the person is collecting money on our behalf, so I'm expecting the person to bring the money to me. So uh, usually I give my own account number out for donations to the mosque. And then fortunately we have registered our mosque. By next week we would have the formal account number of the mosque pasted uh, probably on one of the walls of the mosque. So if the person is uh, soliciting for funds for us, I don't know about it, he should bring my money. <laughs> So, because he has collected the money on behalf of the mosque. If it's another money, if it's, if it's another mosque, please let us verify before we send money to anybody may allah subhanahu wa ta'ala guide and protect us kọ́lọ̀ ọba àdékẹ́ọ́lá kó má torí báyìí ó dákó bọ̀rùn wa jẹ́ kó má torí pé ọ̀run ó dákó báyìí wa jẹ́ àtàyàtọ̀ ń kọ́lọ̀ ọba àdékẹ́ọ́lá kò ṣe dá fún wọn bẹ́ẹ̀ kó mi lọ sọ́lá ayára